dáwọ́lé fún ohun tó ti parí ẹ̀mọ Ísírẹ́lì lórúkọ Jésù olùwàgbọ́pẹ́ olùwàgbàyìn bàbá àtọ̀wọ́wá olùwànà agbára jáde lónìí járíọ̀ lónìí járíọ̀ náwó ìṣẹ́gun rẹ jáde bàbá ta ìmọ́lẹ̀ sínú ayé àwọn èèyàn yìí ta ìmọ́lẹ̀ agbára rẹ bàbá a ó sì gbé ọ̀gá a ó sì yàn ọ́ lógo láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún wa jẹ́ ká gbé Jésù ìga fún iṣẹ́ rẹ̀ nú ayé wa gbogbo jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún oore ọ̀fẹ́ I want us to lift our voice and begin to bless the one that is worthy to receive all the glory that is worthy to receive all the honor want us to lift our voice in praise to Him for what the Lord has done for us, fún ńlá tí Ọlọ́run ṣe fún wa. Bẹ́ẹ̀ ká gbóhùn wá sókè sí Ọlọ́run yìí. Fẹ́ni máa Ísírẹ́lì, ọba tí kìí tòògbé, ọba tí kìí sùn. Olùjí, olùdásí. Bẹ́ẹ̀ ká gbóhùn wá sókè sí Ọlọ́run yìí pé Jésù ṣe. Ìwọ ni ìmọ́lẹ̀ ayé wa lọ́wọ́ ìwọ ni bí ìsáde agbára ńlá ẹni wọn Ísírẹ́lì ò mà ṣeun ẹ kó gbó ohùn rẹ sókè kó yan Ọlọ́run ẹ kó yìn fún oore tó ṣínú ayé rẹ ẹ kó yìn fún oore ńlá èyí tó dáwọ́ lẹ́nu ayé rẹ ṣẹ́ olówó mà ṣeun ẹ ká gbé Ọlọ́run yìí ga fún oore ńlá èyí tó ṣínú ayé wa let's lift our voice and worship the Lord lift our voice and give praise to the King. Let's lift our voice and bless the Lord for great things that He has done for us I mean, He planned to do. Let's begin to begin to appreciate Him. Bẹ́ẹ̀ka yin Ọlọ́run yìí forí yìí forí Somebody lift your voice and bless Him. Kíyàn gbogbo ohùn rẹ̀ sókè kó yin Ọlọ́run. Kíyàn gbogbo ohùn rẹ̀ sókè kó yin Ọlọ́run yìí olùgbà ló mọ̀ ṣeun ẹni mọ Ísírẹ́lì ọba tí òru tẹ̀ ṣe ọba tí ń pa Ísírẹ́lì mọ́ ọba tó ń pọ̀ wá mọ́ ọba tí òdojú ìgbàgbọ́ ti wá. Let's our voice and begin to bless the Lord this morning. Let's appreciate the over God. Ẹ ká gbó ohùn wa sókè ká yìn Ọlọ́run yìí fún orí ńlá èyí tó ti pinnu láti ṣe inú ayé wa fún orí ńlá orí kọ̀bìtìkọ̀bìtì oore ìpamọ́ oore oore oore oore ojoojúmọ́ oore ìgbà gbogbo Jésù mà ṣeun somebody lift your voice and appreciate him lift your voice and praise to him ká gbó wọn asókè síwájú rẹ̀ sẹ́ thank him think of his goodness think of his mercy concerning you ẹ ká ronú ẹ ká ronú pa orí lórí ayé ẹnìkan ẹ ro iṣẹ́ rẹ̀ tó parí lórí ìjà àgbélébù let's thank him for that blessing let's thank him for that hand of favour let's thank him for the hand of grace that was on us ẹ ká dúpẹ́ fún orí ńlá ìtúnṣe inú ayé ọ̀sẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ṣe o ẹni mọ yóò ṣe ẹni mọ Ísírẹ́lì mọ ẹni mọ Ísírẹ́lì mo gbé ọ ga wo mu gbéga láàárọ̀ yìí wọ́n la gbogbo fún ìwọ lóní gbogbo agbára lọ́wọ́ dúpẹ́ thank him appreciate him thank him appreciate him lift a voice in praise to him lift a voice in honor to the Lord lift a voice in praise to the King dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fi agbára fún wa ọba tó fi agbára fún wa ọba tó fi agbára fún wa ọba tó tàn mọ́lẹ̀ sínú somebody thank him appreciate him olùgbà ló máa ṣeun ṣeun lórí ayé mi olùgbà ló máa ṣeun lórí ilé mi gbogbo thank him for everything dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí olúwo ṣeun láàárọ̀ yìí ọlọ́run gbé ọ̀gá fún orin tó ti kún láti ṣe ní èmi for the grace of your love for me, for the grace of your kindness my life, and for the great goodness for me, O God. Ẹ ká dúpẹ́ fún Ọlọ́run láàárọ̀ yìí ṣẹ́, fún orí ọ̀fẹ́ ńlá gbà, fọwọ́ àánú agbára rẹ̀ ṣẹ́, olùgbà ló mọ̀ ṣe o. Ẹni mọ̀ Ísírẹ́lì ò ṣe, ẹni mọ̀ Ísírẹ́lì ò ṣe, ẹni mọ̀ Ísírẹ́lì ò mọ̀ ṣe, ẹni mọ̀ Ísírẹ́lì àgbẹ̀ ọ̀gá ẹnumọ́ sẹ́lẹ̀ àyìn ọ́ ẹnumọ́ sẹ́lẹ̀ àfi fún ọ gbọ́ àdúà lórúkọ Jésù Olúwa bẹ́ẹ̀ ká tún gbọ́ ohùn asókè sí ọ láàárọ̀ yìí fún oore tó ṣe nínú ayé rẹ ẹ o fẹ́ ká ọlọ́run fẹ́ he want us to come with a thanksgiving heart before him ó fẹ́ ká wá pẹ̀lú ọkàn pẹ́ síwájú rẹ̀ ni ká ronú jinlẹ̀ orí gbogbo èyí tó ṣe fún wa to think of his goodness of his love for your life of his faithfulness for your life ọlọ́run fẹ́ kí èèyàn kó mú orí rẹ̀ ó fẹ́ kí èèyàn mú orí ó fẹ́ ká jẹ́ ẹni tó mú orí níwájú òun ẹ ká tún pé ọlọ́run fún orí rẹ̀ sẹ́ olúwo ṣeun fún orí rẹ lórí ayé mi olúwo ṣeun Lord I thank you for your grace in my life. Lord, I thank you for your grace in my home. Lord, I thank you, Lord. I thank the grace in my family. Oshibaba. Olúwa ẹ ṣé. Olúwa appreciate Him. That's what He demands from us that everyone worship Him, that every living soul, every little things to live before God of heaven. Jésù Jésù. ayé mi gbogbo jésù ṣe lórí ayé àwọn ọmọ mi ọlọ́run gbàlà ó mà ṣe o kábíyèsí ó ṣe o olùgbàlà ó mà ṣe é bá tí òdúró tí kò bá tí òdúró gbàgbọ́ tì ọ́ jésù ṣe lórí ayé jésù ṣe lórí ilé mi gbogbo jésù ṣe lórí ilé mi gbogbo ló mà ṣe é voice and give God the praise wherever you are. Let the praise of our God be in your mouth this morning. Jẹ́ kí ìyẹn ìyẹn Ọlọ́run kó wà lẹ́nu rẹ láàárọ̀ yìí. Mo ṣe lórí ilé mi kù. mọ́pẹ́ wájú rẹ̀ láàárọ̀ yìí. Somebody appreciate the Lord. Somebody thank him, give that honor to him that deserve to receive it. Ẹ fi ọpẹ́ fún Ọlọ́run torí pé àánú rẹ̀ dó láéláé Jésù ṣe o àánú rẹ̀ dúró àánú rẹ̀ dúró láéláé àánú rẹ̀ dúró àánú rẹ̀ dúró láéláé ayérayé ẹlẹ́rù. want you begin to lift your voice and Lord Jehovah God to have mercy upon your life ẹ ká sọ fún Ọlọ́run láàárọ̀ yìí Olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí wáyé mi ìjìyà ló gbà Olúwa ṣàánú fún mi ní àárọ̀ yìí wáyé ọmọ mi gbàánú ọ̀rọ̀ rẹ̀ sọ pé òun ó ṣàánú fún ẹ̀hún tó òun ó ṣàánú fún kó pe Jésù bí tó wà níṣẹ́ Olúwa ṣàánú fún mi ìwà mi rí àánú gbà ẹ kò porúkọ Jésù Olúwa jẹ́ kí àánú rẹ kó tọ ayé mi wá lónìí ìwọ àánú ńlá Olúwa jẹ́ kí àánú rẹ kó tọ àárọ̀ yìí ẹ kò porúkọ Jésù dáadáa Ọlọ́run Ísírẹ́lì jẹ́ kí àánú rẹ kó tọ ayé mi wá láàárọ̀ yìí as I lift my voice let your mercy locate me as I cry answer me bí bá ti gbọ́ mi sókè sí ìwọ ọlọ́run láàárọ̀ yìí olúwa ohùn mi ìwọ agbára ńlá ìwọ àánú látòrí ìtẹ́ ó yá tọ̀ ayé mi wá láàárọ̀ yìí bẹ́ẹ̀ kí ayé mi kó gba ojútùú bẹ́ẹ̀ kí ayé mi kó gba ojútùú you want the mercy of God to locate you o fẹ́ kí oore kó ṣẹlẹ̀ mo fẹ́ kí ayé mi yìí kó gba ojútùú ìwọ àánú ọlọ́run máa bọ̀ lórí ọ̀rọ̀ mi olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí ní orúkọ jésù ọlọ́run lanu kò gbàdúrà olúwa ṣá have mercy on me this morning o god ìwọ wà àná ọlọ́run máa bọ̀ lórí iṣẹ́ mi gbogbo ẹ pe orúkọ jésù mi tẹ wàṣẹ ìwọ wà àná ọlọ́run máa bọ̀ lórí ọ̀nà mi pe orúkọ jésù pé kí ọwọ́ àlọ́run kó sọ̀kalẹ̀ wá olúwa fi àánú ńlá rẹ ayé mi wò olúwa fi àánú ńlá rẹ bẹ iṣẹ́ mi wò gbẹ́ kó lóyún olúwa ṣàánú fún mi ẹ pe orúkọ jésù olúwa fún mi somebody lift voice to God èèyàn kan lánàá rẹ kó gbàdúrà dáadáa èèyàn kan pe jésù mi tó wà sẹ́ kàdó bàkúsòdó bẹ̀lẹ́ pẹ̀tọ́yà bí orúkọ jésù ẹni máa ń sọ ẹ̀ ṣàánú fún mi ẹnìmọ̀ Ísírẹ́lì ṣàánú fún mi ẹnìmọ̀ Ísírẹ́lì ṣàánú fún ayé mi lónìí ó yá màmá ń bolo wà bí orúkọ Jésù yẹn Olúwa ṣàánú fún mi kí ni gbogbo owó tọ̀ mí wá amẹ́sọ̀ mi kí ayé mi kó padà sípò fún rere yíká lamàmó soto bẹ̀rù sàtè gbogbo tí ayé ti jáyè rẹ gbà ó yá ó yá ó yá gbogbo tí ayé ti bèrè fún ìtìjú fún ayé rẹ láàárọ̀ yìí. ẹ pe orúkọ Jésù ẹni máa Ísírẹ́lì àánú rẹ ni kò àánú mi ni kò ṣe láàárọ̀ yìí as the Lord for his mercy àánú mi ṣe láàárọ̀ yìí kí oore kó padà sípò fún mi àánú mi ni kò ṣe láàárọ̀ yìí kí ọwọ́ mi náà kó ba oore láyé àánú mi ṣe láàárọ̀ ayé àwọn ọmọ mi kó gbáre níbo ló wà yìí kó lomijé mi nù àánú mi ni kó ṣe láàárọ̀ yìí kí oore kó ṣẹlẹ̀ fún èmi náà àánú mi kó ṣe láàárọ̀ yìí ní orúkọ Jésù kí ayé mi kó dàgbà fún rere can you lift your voice to God that the Lord Jehovah God to have mercy upon your life this morning pé kí Ọlọ́run Ísírẹ́lì kó ṣàánú ayé rẹ láàárọ̀ yìí kí oore kó bọ́ sí fún ọ àánú mi ni kó ṣe láàárọ̀ yìí ìka alamamo sọ tó yẹ bá kó gbà mí lọ́wọ́ ogun ọ̀tá ogun ilé tí ò fẹ́ kó rẹ kó dàgbà ogun òde tí ò fẹ́ kó rẹ kó rọ́nà gbégbà ó yá àwọn ọlọ́run lánàá kó gbàdúrà àánú mi ni kó ṣe láàárọ̀ yìí ní orúkọ Jésù kí ayé mi náà rí oore tọ́ka sí can you lift your voice to God àánú mi ni kó ṣe láàárọ̀ yìí ní orúkọ Jésù kí oore kó bẹ̀rẹ̀ fún ayé mi àánú mi ni kó ṣe láàárọ̀ yìí ní orúkọ Jésù kí ọwọ́ ẹni kí ọwọ́ ẹ̀ka ènìyàn kó kú o àánú mi ni kò ṣe láàárọ̀ yìí kó mú mi jáde mi tí ayé sọ ayé mi mọ́lẹ̀ sí ó yá níbo ló wà sẹ́ ní orúkọ Jésù that the Lord Jehovah God to have mercy upon your life fún oore tó ti ń lépa láti ṣe látijọ́ yẹn kó bọ́ sí gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa olúwa ṣàánú fún mi kí ayé tèmi náà kó gba ojútùú. We ask, Lord, for that mercy of God. So your life can begin to function. Kí ayé rẹ kó bẹ̀rẹ̀ sí ṣe orere. Olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí. Kí orere kó kó orere náà kó bọ́ sí fún mi ní ayé. Nínú ayé kan èyí tó wá yìí. That means that very thing that you have been trusting God to come for you. Olúwa ṣàánú fún mi. Kó nu gbogbo omijé mi nù pàwátá. Ẹ pe orúkọ Jésù mi wá. àánú rẹ ni mò ń fẹ́ ẹni mọ Ísírẹ́lì àánú rẹ mo béèrè fún ẹni mọ Ísírẹ́lì àánú rẹ mo képe ẹni mọ Ísírẹ́lì olúwa ṣàánú fún mi mọ́lọ́run lánàá kó gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù olúwa ṣàánú fún ayé àwọn èèyàn yìí o ní orúkọ Jésù ayé mi bá àánú pàdé lónìí ayé bàtínúmẹ́wò bá àánú pàdé jésù dẹsẹ̀ dúró fún ó yá níbo ló wà sẹ́ ayé mi kó bá àánú pàdé láàárọ̀ yìí iṣẹ́ mi kó bá àánú rẹ pàdé láàárọ̀ yìí gborúkọ jésù <clears throat> olúwa fi àánú gba ayé mi olúwa fi àánú ra ayé mi padà gborúkọ jésù dáadáa ní orúkọ jésù olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa mo wojú rẹ Ọlọ́run mi mo wojú rẹ. mo ní kí n dẹsẹ̀ dúró ni bá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ àdúrà mo gbórúkọ yìí ẹ ẹ ṣe bí àmì fún mi ẹ gbé mi gbé mi gbé mi ẹ kò ṣe bí pé gbé mi mo ti fẹ́ gbàgbé gbé mi ẹ mo ti gbórúkọ yìí ó tún ẹ gbé mi gbé mi gbé mi mi ì tí ì rí mi mi tí ì rí nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbé mi mi mọ̀ pé yóò ti wà nínú àdúrà already ọlọ́run jẹ́ kí ọwọ́ rẹ jẹ́ ká mo ti sọ kí n má bàa gbàgbé gbé mi gbé mi ẹ ká pọ orúkọ Jésù olúwa ṣàánú fún mi have mercy on me o God olúwa ṣàánú fún mi wáyé mi gbà túnṣe lónìí olúwa ṣàánú fún mi kí ìgbà kó yí padà fún mi fún rere have mercy upon me to turn things around for my life olúwa ṣàánú fún mi kí ìgbà kó yí padà fún mi sí rere kó dá ògo padà olúwa ṣàánú fún mi kí ogun lẹ́kọ̀ọ́ tán lónìí olúwa ṣàánú fún mi kó ogun àdúgbò kó pẹ̀yìn dà lẹ́yìn mi ẹ pe orúkọ Jésù. Yes olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí olúwa ṣàánú fún mi láàárọ̀ jẹ́ kí igbe mi kó tọ̀ wá let my cry come unto you let my cry come up to you o God kí igbe mi kó tọ̀ ìwọ ọlọ́run wá láàárọ̀ yìí kí ayé tèmi náà kó ní àtúnṣe ẹ pe orúkọ Jésù ògbúrọ̀ bákú bẹ́ẹ̀ mi ìgbúrọ̀ bá ilé ìkú Olódùmarè kàdánà màkó kàpá sátẹ́lì àdá eléyìí ò gbúdọ̀ gbẹ̀yìn ayé mi ó yá ó yá béèrè fún àánú yẹn olúwa ṣàánú fún mi kó gbé mi dìde olúwa ṣàánú mi kó fowó rọ̀ mí lọ́rùn olúwa ṣàánú mi kó ṣílẹ̀kùn ńlá olúwa ṣàánú mi kí ayé mi kó gòkè ó yá ó yá ó yá gbogbo àǹtẹ gbogbo agbára gbogbo ayé tí ayé fà wá sílẹ̀ àìlèmà kó pẹ̀rúsà délèmà lè pẹ̀rúsà kábàlì òṣàìdà ẹ pe orúkọ jésù kí àánú kó dájú láàárọ̀ yìí kí ohun rere kó padà sípò fún ayé rẹ àánú kó dájú láàárọ̀ yìí kí àwọn ọmọ mi kó ṣe rere àánú kó dájú láàárọ̀ yìí kémi náà fi àlàáfíà lò gbà óyá óyá óyá óyá óyá màkódò má ṣòtó lè má kásà níbo ló wà màmá ò bá béèrè fún àánú yẹn lọ́wọ́ Ọlọ́run alààyè ní orúkọ Jésù Olúwa ṣàánú fún mi kí ìpín tèmi náà kó ṣe rere óyá níbo ló wà kí ọlọ́run ọ̀run kó ṣàánú fún ọ kí ìpín rẹ kó ṣe rere láyé olúwa ṣàánú fún mi kí ìpín tèmi náà kó rere mú olúwa ṣàánú fún mi kí ayé mi náà kó látúnṣe níbo lo wà orúkọ jésù yẹn olúwa ṣàánú fún mi gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wá ẹ porúkọ jésù olúwa ohun tí mo tọ̀ wá fún làárọ̀ yìí olúwa jẹ́ kó ní ìyanjú Tell the Lord the purpose that you are here this morning, the reason that you run to Him this morning. Let it be settled this morning. Olúwa ohun tí mo tọ̀ wá fún làárọ̀ yìí, Olúwa jẹ́ kó ní ìyanjú. Olúwa ohun tí mo képe tí mo ohun tí mo fẹ́ képe ọ̀ fún làárọ̀ yìí yóò látúnṣe níwájú ó lè má látúnṣe níwájú babaláwo ṣùgbọ́n ó yẹ kó ní àtúnṣe níwájú olúwa olúwa ohun tí mo tọ̀ wá fún olúwa jó látúnṣe ohun tí mo fẹ́ bọ́ ọ sọ láàárọ̀ yìí àbí ohun tó ti ń sọ ẹ má látúnṣe ẹ pe orúkọ jésù níbi tẹ́ ẹ wà ní ẹni máa Ísírẹ́lì ohun tí mo ké pè fún láàárọ̀ yìí jó látúnṣe let me be settled God. o tó ń dààmú ayé mi yìí yóò parẹ́ lónìí ohun tí ò jẹ́ rọnà lọ yìí lórúkọ Jésù jẹ́ kí òpin dé bá a makaeli masaida kaida ohun tí ayé dì lé lórí yìí olúwa gbà lórí mi lónìí ohun tí mò ń bá kiri that thing that you have been that is been following all around ẹjọ́ tán lónìí arábìnrin yẹn for twelve years ló fi ń gbé tiẹ̀ ẹ̀hún eh, eh, tí ayé gbélé lọ́wọ́ and even though no one can help her the doctor cannot help the doctor cannot do anything for her ṣùgbọ́n ń kiri àgbà tó bá Jésù yìí pàdé ẹ gbé orúkọ Jésù Ọlọ́run Ísírẹ́lì wọ́n tó ṣẹ̀dá mi ohun tí mo tọ̀ wá fún láàárọ̀ yìí ìka nanama kápá rosa tayada ohun tí mo gbé ohun mi sókè láàárọ̀ yìí fún ẹni mọ Ísírẹ́lì jó ní ìyanjú lórí ọmọ mi ni jó ní ìyanjú àìrọ́kọ mi ni jó ní ìyanjú àìríṣẹ́ mi ni jó ní ìyanjú ó yá ó yá fẹ́ kó porúkọ Jésù pohun tó tọlọ́run wá fún láàárọ̀ yìí that God of heaven to settle it ó bàká pàpà sòtó tòtó lè màkàtà ó yá ó yá ó yá ó yá ẹ pe orúkọ Jésù ìkànnà màkó pẹ̀rú sète ẹ pe orúkọ Jésù dáadáa dàdí nànà màkó sòtó lè à. ohun tí mo tọ̀ wá fún làárọ̀ yìí olúwa fi òpin sí ogun náà olúwa fi òpin sí ìdààmú mi olúwa fi òpin sí si tí ń bẹnu ayé mi ṣe ó yá ó yá níbo ló wà mà sí tètètètètètè gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi ó ní mo béèrè o. o tí mo béèrè bàbá Jésù ó yá. Hallelujah. Hallelujah. Can you people hear me? Ǹjẹ́ ṣe ń gbọ́ mi? Ẹ pe orúkọ Jésù. Ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi, sọ pé ẹ ń gbọ́ mi. I can see a notification. Open me nugget. Orúkọ Jésù dáadáa. Ọlọ́run mo béèrè eré láàárọ̀ yìí. Olúwa ṣe fún mi. Jẹ́ ohun tí mo tọ̀ wá fún. Jó ìyanjú láàárọ̀ yìí ẹ pe orúkọ Jésù pé ohun tó tan Ọlọ́run wá fún Olúwa jẹ́ ó ní ìyanjú láàárọ̀ yìí Olúwa ohun tí mo tọ̀ wá fún Father settle it o God ẹ pe orúkọ Jésù dáadáa bí tẹ wà sẹ́ ẹ sọ fún Ọlọ́run alààyè Olúwa jẹ́ kí ohun tí mo tọ̀ wá fún láàárọ̀ yìí jó ní ìyanjú. Somebody lift your voice and tell them why you are here kapada lọ pẹ̀rọ sòdó pẹ̀rọ sàtẹ́lìá ẹ pe orúkọ jésù olúwa ohun tí mo tọ́ tí mo tọ̀ wá fún làárọ̀ yìí olúwa jó ní ìyànjú let my very case be settled o God ẹ pe orúkọ jésù bí tẹ wá sẹ́ olúwa jẹ́ kí ọ̀rọ̀ ayé mi yìí jó ní ìyànjú mo ní arábìnrin yẹn gbé tiẹ̀ kiri fún twelve years zanayama kapa ọ̀ǹdì tó bá Jésù pàdé wáyé mi bá Jésù pàdé láàárọ̀ yìí wáyé mi bá Jésù pàdé láàárọ̀ yìí ìwọ ilé mi bá Jésù pàdé láàárọ̀ yìí olúwa máa kàpá sàtàtàtàtà nubo mo fọwọ́ kan mo mo nawọ́ jáde sí i màkọ́ bẹ̀ rọ́pẹ̀ tó tòtòlìà ó yá ó yá ó yá ó ní orúkọ jésù wáyé mi bá jésù pàdé láàárọ̀ yìí gbogbo ayé jújú gbogbo ayé òfo lónìí àmàkáyì màsáìdà gbogbo ògo tó sọnù ó yá bá jésù pàdé láàárọ̀ yìí ẹ pe orúkọ jésù bá jésù pàdé láàárọ̀ yìí kàdó bẹ̀rọ pẹ̀tíkètè bá jésù pàdé láàárọ̀ yìí ìwáyé gbogbo èyí tí ayé ń gbẹ́sẹ̀ lé ìwọ ògo gbogbo èyí tí ayé jí gbá lọ tó gbé sá lọ ó yá bá Jésù pàdé láàárọ̀ yìí ayé yìí kò gba àtúnṣe ńlá iṣẹ́ yìí kò gba àtúnṣe ńlá ilé yìí kò gba àtúnṣe ńlá ayé yìí kò gba àtúnṣe ńlá láàárọ̀ yẹ bá Jésù pàdé láàárọ̀ ayé yìí kò bá Jésù pàdé láàárọ̀ ayé ọmọ yìí kò bá Jésù pàdé ní orúkọ Jésù ògo yín kàtá ìyàmàkó sàtà ó yẹ rí gbà gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wá olúwa nómi jẹ́ mi olúwa no wipe away my tears gbogbo ohun tó mú mi sọkún gbogbo ohun tó mú mi banújẹ́ lónìí òpin jó dé gbogbo tó mú mi sọkún gbogbo tó mú mi banújẹ́ lónìí òpinjó dé bá gbogbo tó mú ọ sọkún yẹn gbogbo tó mú ọ banújẹ́ ẹ pe orúkọ Jésù gbogbo tí ò jẹ́ kí ayọ̀ mi kún and not allow you to be have that fullness of that joy wọ́n tó ń já mi kulẹ̀ báńànà màkó ṣàdálì màkà fàlíàdà ẹ pe orúkọ Jésù olùwàjọ ní ìyànjú lónìí olúwa parí ẹ̀ olúwa yanjú ẹ̀ olúwa mú kúrò olúwa ṣe láṣẹ tán olúwa ṣe láṣẹ pé gbogbo ń tó mú mi banújẹ́ parẹ́ lónìí oyè oyè ọmọláńlanu kò gbàdúrà orúkọ orúkọ jésù gbogbo tó mú wa tó mú ayé àwọn èèyàn sọkún gbogbo tó mú wa sọkún gbogbo tó mú wa banújẹ́ ní orúkọ jésù gbogbo tí ò jẹ́ kí ayọ̀ kún ó wà ń lo èbó ṣùgbọ́n ò rí nǹkan kan mú mẹ́ ó kàwé tán mikali masaida ò rí nǹkan fi ṣẹ́ṣe ó yá nànàmà kó perus ò ń ṣiṣẹ́ kò sí èrè kankan gbogbo tí ò jẹ́ kí ayọ̀ mi kún ní orúkọ Jésù parẹ́ lónìí parẹ́ lónìí ó yá po orúkọ Jésù gbogbo tí ò jẹ́ kí ayọ̀ rẹ kún that not allow you to have that fullness of that joy ní orúkọ Jésù gbogbo tí ò jẹ́ kí ayọ̀ kú ẹ kúrò jọ́nà. leave my life alone bí orúkọ jésù kò lójú ọ̀nà kò lójú ọ̀nà kò lójú ọ̀nà gbogbo tí ò jẹ́ kí ayọ̀ mi lórí ọmọ ó yà àríṣẹ́ṣe yẹn ni àìrọ́mọbí yẹn ni o ní orúkọ jésù àìrọ́kọ yẹn tí ò jẹ́ káyọ̀ rẹ ní orúkọ jésù àìrówólògbà ní orúkọ jésù tí ò jẹ́ kí ayọ̀ rẹ ní orúkọ jésù lẹ́nu iṣẹ́ gbogbo tí ò jẹ́ kí ayọ̀ mi arágbá tí ń dènà ayé ẹni tí ò jẹ́ kí ayọ̀ rẹ kún ní orúkọ jésù ẹ palẹ̀mọ́ láàárọ̀ yìí lórúkọ jésù olúwa bọ́ ọ wí olúwa bọ́ ọ wí olúwa bọ́ ọ ẹ pọ orúkọ jésù olúwa nínú ayé mi o wọ́n tó wo ẹ̀wọ́ àríṣẹ́ tí ò jẹ́ kí ayọ̀ mi kún ìwọ àríwọ̀ ègbèlú èyí tí ò jẹ́ kí ayọ̀ mi kún

ní orúkọ Jésù àní gbogbo tí ò jẹ́ kí ayọ̀ rẹ kún ní orúkọ Jésù gbogbo tí ò jẹ́ kó gbogbo tí ò jẹ́ kó yọ ní orúkọ Jésù nánà màkàpà sóte ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ jáde ní orúkọ Jésù ẹ jáde gbogbo tó ti fi ṣe lẹ́nu ayé rẹ gbogbo tó ti fi ṣe lẹ́nu iṣẹ́ rẹ lónìí Olúwa bọ̀ wí Olúwa bọ̀ olúwa bọ́ wí ní orúkọ jésù gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ mi kún lórí ọmọ mi gbogbo ẹ pe orúkọ jésù gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ kún lórí ọmọ ní orúkọ jésù gbogbo ohun tí ò jẹ́ kó ní ayọ̀ ìgbàlà ní orúkọ jésù gbogbo ohun tí ò jẹ́ kó ní ìgbéga tí ọkàn rẹ pòrúurú fún ní orúkọ jésù ẹ palẹ̀mọ́ ẹ fi ọ̀nà lẹ̀ fún mi ní orúkọ jésù ẹ palẹ̀mọ́ ẹ fi ọ̀nà lẹ̀ fún mi ní orúkọ jésù ẹ palẹ̀ mọ́nú ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wá ẹ pé orúkọ Jésù Olúwa mú ọwọ́ alágbára tí dààmú mi kúrò remove the hand of the strong man that tormented my life. Olúwa mú ọwọ́ alágbára tí ń da eré ayé mi dànù mú kò nu ayé ọwọ́ rẹ̀ mú kò gbogbo ọwọ́ kọ́wọ́ tí ń ja ayé ẹni lógun gbogbo ọwọ́ kọ́wọ́ tí ò jẹ́ kí ayé ẹni gbórí òkè ẹ pe orúkọ Jésù yẹn ni ẹni máa Ísírẹ́lì láàárọ̀ yìí gbogbo ọwọ́ alágbára gbogbo ọwọ́ in the hand of the strong man gbogbo ọwọ́ alágbára tí ò jẹ́ kí ayọ̀ mi kún gbogbo ọwọ́ alágbára tí ò jẹ́ kí n gbórí òkè gbogbo ọwọ́ alágbára tí ò jẹ́ kí n ní àṣeyọrí láyé gbogbo ọwọ́ alágbára yẹn ti ń bẹnu lé mi o ó yá olúwa mú kúrò láàárọ̀ yìí ọwọ́ alágbára kó kúrò ọwọ́ alágbára kó kúrò ọwọ́ alágbára ẹ̀ka ènìyàn kó kúrò ọwọ́ alágbára ẹ̀ka ènìyàn kó kúrò ní orúkọ Jésù the hand of the strong man that is tormenting my life the hand of the strong man ikaramakapakota limakosata that is fighting my glory gbogbo waragbara fìyà já ayé ẹni gbogbo waragbara mú ayé ẹni lẹ́rú àmú ayé ẹni lẹ́rú gbogbo waragbara tí ò fẹ́ kí ayé ẹni ṣe rere gbogbo waragbara jí àdúrà gbé adarí dànù abarijẹ gbogbo waragbara yẹn láàárọ̀ yìí ó yà kó láàárọ̀ yìí màsódò bàkó pẹrú sàtè bí orúkọ Jésù mi tó wà ọwọ́ alágbára. ètí ń dààmú ìṣeré inú ayé mi ọwọ́ alágbára ètí ń yóò go mi lẹ́nu o tí ò jẹ́ kó rógolo ọwọ́ alágbára èyí tí ò jẹ́ kó ṣe nǹkan tó yẹ kó gbéṣe láyé ọwọ́ ti ń dààmú ayé ẹni àmàkáìlì màsáìdà ọwọ́ alágbára ò jẹ́ kí ògo dé ní orúkọ Jésù ọwọ́ alágbára ní orúkọ Jésù heart of my life. ọwọ́ alágbá palẹ̀mọ́ ọwọ́ alágbá fìyàjá ayé ẹni ní orúkọ Jésù ọwọ́ alágbá adójú ti ayé ẹni ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ẹ jáde ní orúkọ Jésù àyà kó pa yín lónìí ìbẹ̀rù bojo kó mú yín lónìí ẹ fi ayé wọn lẹ̀ ẹ fi ayé ọmọ lẹ̀ ẹ fi ayé ọkọ lẹ̀ ẹ fi iṣẹ́ wọn lẹ̀ ẹ fi ọ̀nà wọn lẹ̀ ẹ fi orílẹ̀-èdè yẹn lẹ̀ kúrò fún wa ó yá lórúkọ Jésù ọwọ́ alágbára tí ò fẹ́ kí ìrọ̀rùn dé ọwọ́ alágbára tí ò fẹ́ kó rọrùn ṣe ní orúkọ Jésù ọwọ́ alágbára kò láàárọ̀ yìí ọwọ́ alágbára tí ń yọ ayé ẹlẹ́nu ọwọ́ alágbára bíi Gòláyàtì ọwọ́ alágbára bíi Fáráò láti ayé ẹni tí ò lè dààmú ó yá màkànyáńdà ṣàdóbradóte ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní orúkọ Jésù ó yẹ ọwọ́ alágbára tí ń dààmú ìṣeré ọwọ́ alágbára tí ń dààmú ògo wọn lágbára tí ò fẹ́ kó rọ́wọ́ yọ wọn lágbára tí ò fẹ́ kó gòkè wọn yà pọ orúkọ Jésù wọn tí ń bẹ nínú eh, ilé eh, ilé bàbá tí ń yọ ayé rẹ lẹ́nu ètí ń bẹ léyà tí yọ ayé rẹ lẹ́nu ètí ń bẹ láàrin ọ̀rẹ́ tí ń yọ lẹ́nu ètí ń bẹ lẹ́nu iṣẹ́ yọ ayé rẹ lẹ́nu ọwọ́ tí ń bẹ lórílẹ̀‐èdè yẹn èyí ò fẹ́ kó ọ́ ò fẹ́ kó mú oore jáde jáde jáde gbọ́dúà lórúkọ jésù kristi olúwawẹ porúkọ jésù ọlọ́run láàárọ̀ yìí dójú sí ẹni tó ń bínú ayé mi porúkọ jésù olúwa dójú tí ẹni tí ń bínú ayé rẹ lónìí mo ní o ò ní ìdí èèyàn ò ìdí láti ṣẹ̀yàn kan tó gbógun tì í ríro eré káyé rẹ yẹn tó ń rò pé o fẹ́ ṣe rìn láyé ń bínú sí ọ̀pọ̀lọpọ̀ òṣẹ́ àtàní wá ṣẹ̀ òṣẹ́ níbọ̀dì torí pé ìwọ náà fẹ́ jẹ́ èèyàn là ń bínú sí i pé ìwọ náà fẹ́ jẹun ọmọ láyé láyé kórìíra rẹ sí pé ìwọ náà fẹ́ gbáládùn ìwọ fún sọ́ọ̀lù dáfídì ò ṣe kankan fún sọ́ọ̀lù torí pé orí kí ni Hẹ́rọ́dù kí ni Jésù ṣe fún Hẹ́rọ́dù kí Hẹ́rọ́dù fẹ́ bẹ orí rẹ̀ orí pé ògo rẹ̀ fẹ́ tàn jáde ni ẹ orúkọ Jésù ẹni tí ń bínú ìṣerere mi sẹ́ ẹni tí ń bínú ògo ayé mi Olúwa dójú gbogbo ẹni tó ń bínú ẹ láì nídìí rẹ jà bínú lórí ayé mi lónìí. ẹni tó rógo ìrìn àjò pé à ah, ìwọ náà láìpẹ́ yìí náà ó ti rẹ ẹni tó rìnrìn àjò rí òun náà ní mọ́tò kẹ́yìn à ah, eléyìí kò dípẹ́ náà eléyìí náà wà ní mọ́tò náà eléyìí náà mà lọ́kọ̀ ó ti parí skul nísìnyí àríṣẹ́ arógo bógo jà arógo tí ń bí o tó rógo tó ń bógo rẹ bínú instead for them to celebrate it wọ́n gbógun tì ní instead for them to celebrate it instead for them to celebrate the glory ah when they are fighting the glory arógbogbòjà arógbogbògbò inú tí ò fẹ́ kí n ní ayé ló gbà olúwa dójú tì í ọmọláwọn lanu kó gbàdúrà orúkọ jésù orúkọ jésù oyá oyá oyá arógbogbòjà nú ayé mi sẹ́ arógbogbò tó ń gbogbo bínú ẹni tí bínú ìṣerere nú ayé mi dójú tì oyá oyá sọ fún jésù oyá bá sọ fún jésù sẹ́ẹ́ arógbóbógo rẹ jà arógbóbógo bínú ó yá olúwa dójú tì wọ́n ẹ ti ń bèrè ṣe rere bá sátani wí. bá sátani wí nínú ayé mi o jésù olúwa jẹ́ wá Espérame. tó fẹ́ kí n débi tí ayọ̀ mi wà gbogbo agbára tó ní ṣìnà gbogbo agbára tó ní kó máa ṣìnà ó rere gbogbo ipá tí ò fẹ́ kó débi ayọ̀ bí tí ayọ̀ rẹ wà gbogbo alágbára tí ò fẹ́ kó wọlé tọbẹ̀ lọ gbogbo alágbára tí ò fẹ́ kó mọ̀nà bẹ̀ gbogbo alágbára tí ò fẹ́ kí ayọ̀ rẹ mọ̀ ọ́ ní Jésù lónìí ipá yẹn kó di asán ìwọ ayọ̀ ohun rere kó ṣẹlẹ̀ nú ayé mi kàdáàbà kó pẹ̀rú sàtálì mà kó pẹ̀rú sàtè kàdáńdà ní mà kó pẹ̀rú pẹ̀tú tèkétéka pẹ̀tó kàfẹ́lìà dòtó prando sotó prende kẹpẹ́rù sotó yá ní Jésù anda káàkó pító tó ti ká tata robakushe tètè kẹtẹ rubaku pẹ̀ àdùn kó wọnú ayé rẹ lónìí ní orúkọ Jésù àdùn kó wọnú ọ̀nà rẹ lọ lónìí ayé yìí kò bẹ̀ sí orere ayé yìí kò bẹ̀ sí gba orere ayé yìí kò bẹ̀ sí ṣe orere láti ṣiṣẹ́ lọ lórúkọ ire kó dàpọ̀ mọ́ ayé yìí gbogbo ọwọ́ ìkorò gbogbo ọwọ́ ìbànújẹ́ ní orúkọ Jésù gbogbo ọwọ́ adójútì ayé ẹni ètí ń bẹ ayé ẹni gbogbo wa ti ń fa ara rẹ sẹ́yìn ní orúkọ Jésù lónìí kó bàjẹ́ Olúwa kó dìde fún ìgbèjà yín let God arise for your fight, for your battle let God arise to attack attack to give you victory kó fún yín ní ìṣẹ́gun ní orúkọ Jésù ìrì ayé yín kó fara. ìrì ayé yín kó farahàn ìrì ayé yín kó farahàn ìrì ayé yín kó farahàn ìkàtà tó pakó ṣàtà librado pirusa tata gado bakutoko berosate ní orúkọ jésù ayé yín kó rire ojú yín kó rire ojú òní tì ọlọ́run lẹ képe láàárọ̀ yìí kó ṣe bó ṣe tó nínú ayé yín kó ṣe bó ṣe tó ó lẹ fọ̀rọ̀ lọ ọ̀nà kó là fún yín ó lẹ képe kó dójú ti ogun ayé yín kó dójú ti ọ̀tá ilé kó dójú ti ọ̀tá òde ní orúkọ Jésù ayé yìí kó ní àlàáfíà ayé yìí kó róore tọ́ka sí ìgbà ọ̀tún kó wọlé tọ̀ yìí wá ìgbà ògo kó bá ayé yìí gbé ojú òní tìyàn ẹ̀ẹ́ni dẹni ẹ̀gà ẹ̀ẹ́ni dẹni lẹ̀ àdúrà kó gbìyànjú ní orúkọ Jésù ikababo sotoli makata fẹrù pẹtẹkẹtẹ àwọn olórí ní orúkọ Jésù ẹ ráàánú gbà ẹ rí ìrànlọ́wọ́ gbà ní orúkọ Jésù ọ̀nà àbáyọ rẹ là your way out your blessing your way out your place of glory let Jehovah go open the door láàárọ̀ yìí olúwa kò ṣe bó ti tó ọlọ́run tó bẹ́ tó àwọn èèyàn sílẹ̀ olúwa tú ọ sílẹ̀ ẹ gba ìtúsílẹ̀ ikatalima kó pẹ̀rú sàté receive your deliverance right now ẹ gba ìtúsílẹ̀ receive your deliverance right now ẹ gba ìtúsílẹ̀ receive your deliverance right now ẹ gba ìtúsílẹ̀ receive your deliverance right now ẹ gba ìtúsílẹ̀ receive your deliverance right now ẹ gba ìtúsílẹ̀ receive your deliverance right now olúwa tú yín sílẹ̀ ẹ lọ ṣe rere olúwa tú yín sílẹ̀ ẹ lọ gba àtúnṣe olúwa the Lord deliver you go and prosper go and overtake go and recover ní orúkọ jésù ìbànújẹ́ rẹ dópin ẹkún rẹ tán lónìí olúwa bá ayé rẹ pàdé olúwa bá ayé rẹ pàdé rí ògo olúwa rí ẹwà rẹ rí ìbùkún rẹ ó ṣẹlẹ̀ fún ọ let great things happen for you let great things happen for your life in the name of jesus let great things come your way ìkàtà yìí máa kà pàtó tó tẹ̀lé à káfí lọ káfí fún ọ ìbànújẹ́ jáde ẹkún rẹ dópin ayé rẹ ní ìtumọ̀ láti lọ ìkàtà yẹmọ̀gò ṣàtà ibẹ̀ yẹn gbìn ibẹ̀ yẹn sàn ọ́ ò ní banújẹ́ gbogbo ìdààmú rẹ lónìí na one day ọjọ́ yẹn arábìnrin yẹn for twelve years ó ti ń bá tiẹ̀ kiri ṣùgbọ́n ń dọ́kan ó bá Jésù pàdé ayé ẹ̀ sì gba àtúnṣe láàárọ̀ ohun tó ti ń bá kiri with everything that you have been for that you have been pushing all around ohun tó ti ń bọ̀ ọ́ kiri látijọ́ yẹn tàbí following lára jésù lẹ képe láàárọ̀ yìí ó yẹ kó bá a yín pàdé àmín sàmìlára ní orúkọ jésù but everything that you have been following you around ní kàpá tó that you have been following that you have been carrying around ohun tó ti ń bá kiri ohun tó ti ń bá ọ kiri ohun tí wọ́n ń bá kiri látijọ́ yìí ohun tó sì bá wọ kiri mo ní arábìnrin yẹn bá Jésù pàdé ní àárọ̀ ọjọ́ yẹn lọ́jọ́ yẹn ìyá ayé ẹ̀ ṣe gba àtúnṣe ohun tó ń bá kiri ohun tó ń bọ̀ kiri ní orúkọ Jésù èyí tí ò jẹ́ kí ayọ̀ kún èyí tí ò jẹ́ kí ayọ̀ pọ̀ sí ní orúkọ Jésù Olúwa bá ọ pàdé láàárọ̀ yìí àmín kó dópin àmín kó látúnṣe àmín let your testimony manifest to you kẹnu yín kó pọ̀ sí pẹ́ lẹ́nu ọpẹ́ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù mo dárúkọ kan lẹ́ẹ̀kan kò ń ṣe bíi pé àti àti mẹ́rin ó gbàdúrà fẹ́ nìyẹn mo ṣe lórúkọ Jésù ọwọ́ ibi ò ní kàn ọ́ o ọwọ́ ibi ò ní kàn ọ́ ọwọ́ ibi ò ní kàn ọ́ gbogbo ìpinnu òkùnkùn lórí ayé ẹni yìí gbé mi lórúkọ Jésù nú ayé ẹni tí mo dárúkọ yìí kó parẹ́ pátápátá lórí rẹ wọ́n ní sọkún wọ́n sì ní banújẹ́ o gbogbo ibi táyé bá ti ṣe sí wọ́n ti parí ẹ̀ sí gbogbo ibi tí ayé bá ti ṣe níbikíbi tí ayé bá ti parí ẹ̀ sí lórí ọ̀rọ̀ rẹ Olúwa bàjẹ́ láàárọ̀ yìí ibi táyé bá ti parí ẹ̀ sí pé àwọn àfilẹ̀ ah, pé àwọn ti bá tiẹ̀ jẹ́ wípé the work has been finished ibi tó bá ti parí ẹ̀ sí lórí ọ̀rọ̀ rẹ lónìí pé ah, kò látúnṣe mọ́ ó jésù gbogbo ń tán parí gbogbo ń tán ti ṣe olúwa bàjẹ́ lórí rẹ o wọ́n ní banújẹ́ wọ́n ní sọkún olúwa yóò gbé ọ níjà gbogbo yẹn lójú olúwa láàárọ̀ yìí ó yẹ ráàánú rẹ gbà ẹ padà pẹ̀lú ẹ̀rí ńlá bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ jésù kìsì olúwa Amen, Amen, Amen. àmín lórúkọ jésù hallelujah praise the lord um, we thank god for the grace of today i know that the prayer continue in the morning by six a.m. by god's grace àdúrà tẹ̀síwájú láàárọ̀ lédè òyìnbó and also i realized that uh, i purposely waited a little bit for us to be one as well i think those in london or i think in england uk or something like that I don't know whether in Europe your time is a little bit behind. I don't know. I was told that uh, that uh, you are one is is four hours now. It's not five hours. So when we are twelve, it's four hours now. So I purposely waited because I know four hours here, eighteen G. So I I purposely waited and see to one o'clock. Also remember also I want to do it half halfway because those in America also they have to go to bed and sleep so I don't know whether I'm right that you are four hours different from us now. Like uh, the the time uh, maybe your time is still four hours four hours now between America and uh, your time. Just let me know if truly four hours, so I will see how we can. Because I know four hours is too early for you to wake wake up. I know, but it's okay. Though I just want to help you, just to you know, not to stress you so much. So we see where we can balance it. And when the time change, I don't know what I'm saying the right thing. Yeah, it's now 6:20 in London now, so 6:20. So we start at one. It's after two. Okay, 6:20. Okay. So we see how it's going to work it out, and um, and I know the Lord Jehovah God to go good things. So 6:20. So we start on 5. 1 is 5. Okay, so we start 12.30. It's around 4.30. So, okay. So, okay, let's see. The Lord Jehovah God, and also make sure you share it to your friends. They're supposed to be here. And I know the Lord Jehovah God will do great things in your life. In Jesus' name. Bẹ́ẹ̀ ṣe ń jáde sọ wẹrẹ Olúwa bá sọ̀rọ̀ kẹrin Ọlọ́run kó lu akóyọmí ẹ̀sìn gbogbo ẹni tó ń ọmọ kọ́lọ́run kó fún ẹ lọ́mọ tiẹ̀ lórúkọ jésù oṣù kẹta yìí olúwa dá àwọn èèyàn yìí lóhùn àdúrà yín kó gbà á ohun tẹ́ ẹ̀ ń sọ kólúwa kó gbọ́ ohun tẹ́ ẹ̀ ń pè léde kólúwa kó gbà gbogbo agbára tó láwọn ò ní gbà nìkan ọlọ́run kó tì mọ́lé kólúwa kó yàǹda mi jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù thank you for being here god bless you see you in the morning by six thirty god bless you bye bye thank you bye bye. àti bùkún mi o.